الله وعلى آله وصحبه السلام عليكم ورحمة الله وبركاته ní ọjọ́ àtàlágà iná ní ọjọ́ kẹsàn-án ní oṣù ọ̀dẹ̀kẹ́jà ti ọdún yìí lẹ́yìn tó túmọ̀ sí pọ̀ nínú ọjọ́ àràfà níbi tí àwọn alálàájì tí gbogbo wọn ti máa lọ sí àrọ́kà báyìí láti dúró àrọ́kà eléyìí ti ṣe orígun tó lágbára jù nínú àwọn orígun ṣe hajj lónìí yìí afẹ́kẹ́ni tó wà lé kó kẹ́nu ró kó fi ṣe ṣìyàm nítorí àdéhìí lánàá bisọ̀lọ́ bá àdìsẹ́lẹ̀ wọ́n ti sọ pé ló wà ń tàtàrà ṣìyàm tòní gba ìfẹ́ ọdún méjì rẹ fún yẹn ọdún tó ti kọjá àti ọdún tó ń bọ̀ eléyìí jẹ́ nǹkan tó lágbára púpọ̀ pẹ̀lú kí mùsùlùmí ó mójútó ṣèyàn àmọ́ eléyìí kì í sọ̀rọ̀ rẹ̀ ẹni tí ò bá ti láǹfààní láti dàníyàn tó tó di pálífájà rí yọ ìgbàláyé wà fún un láti dà ní ẹni ìsìn tó pin ìgbà tó o bá ti fi kankan sẹ́nu tí o ti jẹun kankan ìgbàláyé wa kò dà ní à kọfẹ́ fèsì yá mọ́ ọjọ́ àárọ̀fà ètò tí a ti fọ́lá fèsì yá mọ́ lónìí ní àárọ̀fà tó ti àdéhùn eléyìí tó wá kò sí ìtọ́sọ ibi kan lọ́sẹ̀ sùúyà ní àárọ̀fà àdéhùn kan tó wá bẹ́ẹ̀ ọlẹ́ ṣùgbọ́n ìtọ́ta ẹnìkan lọ́sẹ̀ sùúyà ní àárọ̀fà wọ́n ti bẹ́ẹ̀ fi kọ́sí ànábì sallallahu alaihi wasallam wọ́n lè láǹfààní pé kí ara wọn kó mọ́kun dáadáa láti lè rí iṣẹ́ tó ń fẹ́ ṣe lónìí ṣe bó ti ṣe tó àti bó ti ṣe yẹ. يوم ذات سيري وذات قاري صلاة الصف لا رأي أكبر تكبيرات مقيدة الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الجمعة أيضا صلاة على يقفا lẹ́yìn tó láti làásù ti ọjọ́ kẹrin ọdún oníyì àjọ àdúrà tó ń lọ láti ni nítorí pàṣẹ bisọlọ láàbì sẹlẹ wọn ni afọdọlù dùcá dùcá òyàwó ni àròkà وخير ما قلته أنا والنبيون قبلي لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير أدعى الله لا قلنا لا أدعى أدعى عرفة أدعى الله كمي أتوى النبي تسواجه تأسلاتها لدعى عرفة قلنا لي أوان كله لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير gbogbo bíbí ibi tá a bá wà àbá àmọ́tì ẹ̀ lọ sí hajj àǹtẹ̀kìrì gbólóyè ọ̀pọ̀ lẹ́nu tiwa náà la ilaha illallah wahdahu la sharika lah lahu al-mulk wa lahu al-hamd وهو على كل شيء قدير يوانيا كذا صيام لوني كذا قولا دعائي وصفوا كانوا على قيدة المسلاك كان بيا ساجو أبيلين صلاة العصر كانوا سقان سرفا وانتني التعريف هذا قال لي òsì nínú kẹtẹ ti sọ pé káṣe òsì ní ájì ìgbòdégbò pákó kí ló ń ṣe ní mìíràn kí ló ń ṣe ní mùsẹ́lìfà àròfà lọ́yẹ kọ́ lọ láàárọ̀ yìí ibẹ̀ lọ́yẹ kọ́ wà lónìí kò rí bẹ́ẹ̀ wọ́n á wà nàìjíríà àbí tógò àbí ghana àbí gabon àbí congo brazzaville ọwọ́ àìpé wọn náà ń ṣe àràfà àràfà báwò àràfà báwò. ó múra pélé tóbi ẹlẹ́dàá àkókò wọn náà láti rí tí wọn náà fi lọ sí hajj lẹ́ẹ̀mí. oríire ńlá fáwọn ọmọ ẹ̀yà wa wọn wà ní Àràfà lónìí olú ní bàjẹ́ o lónìí olónìí yìí ní ìgbà tí ó bá ti ní ọwọ́ ọwọ́ ọwọ́ yóò fi máa ṣe ìyára fáàrí níwájú àwọn màláìkà àwọn ẹrú mi tí wọ́n wá láti gbogbo àyíkáyè láti gbogbo ibi kéde ṣọ́ọ̀ṣẹ́ni gbọ́bùrọ̀ láwọn ẹni tí ò yárí wọn kérukú ń bẹ lára wọn ẹ bá wí fún mi kí ni wọ́n wà tí wọ́n ti wá wá bí báyìí wọ́n lọ forí di wọn olúwa rè ní ṣáàdó fẹ́ ẹni padà kọ́ fọ́rùkú lẹ́hùn ẹjẹ́ rí sí dájúdájú mo ti forí jì wọ́n èló la ná fún ṣe hajj tó tó orin ńlá yìí báyìí gbogbo owó rẹ tó lọ ná ọjà máa kankan lẹ́gbẹ̀ẹ́ orin ńlá lẹ́tọ́lù wa máa ń ṣe fáwọn ẹrú rẹ ní àràfá lónìí kò sí ọjọ́ kan tí àbùkù máa kan àṣẹ fún wọn máa ń rí lẹ́nu yẹpẹrẹ tí ọjọ́ àràfá yìí kí ló dé wọ́n ní nítorí wípé atúrú èèyàn tó lù ọ̀pọ̀ kùnà kúrò lọ́rùn wọn ní àràfà lónìí màmá tó ń bá rí pé ti yọ ilé ìkúrò náà tí ó náà wọ́n ti yọ náà ti yọ náà ojú ọmọ wa ti ọkàn lọ́mọ bàjẹ́ kí ló dé gbogbo àwọn tó rò kó ti rí mú tó sọ pé wà yìí o. ìgbà ẹlẹ́dàá kó pin orin náà kárí gbogbo wa àwọn ẹni tí wọ́n ti lọ sí hajj olúwa kó má bàjẹ́ wọn jẹ́ àwọn ẹni tí kò wojú fún àwọn náà fẹ́ lọ gbogbo ọ̀nà tí wọ́n fi lọ rọrùn olúwa dákun mọ́tà ìlàkàn wọn ẹni tó ti lọ rí olúwa kó mọ́tò lálọ́ ma olúwa ẹlẹ́dàá kó ti ká máa fẹ́ dáadáa kó ti ká lè máa mójútó ìsìláàmù wa dáadáa olúwa ẹlẹ́dàá wa gbogbo àwọn tó sùn wa náà kó سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك